وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أحباب السلام عليكم ورحمة الله وبركاته dáàpẹ́ ولو ọlọ́wọ́n bá sọ̀rọ̀ tẹ́gbẹ̀ fún anábíwá muhammad sallallahu alaihi وسلم sallam ó tún kádàrá láti mọ rìzúmù ìjókòó àlàyé nípa kíra àlèmúdà tuntun àkàm eléyìí tí adánudúró níwọ̀nba pàápàá jùlọ nígbà tí Ramadan tí ó wọlé ilé tí a sì ti yànnà náà nǹkan tó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ramadan àti ọ̀rọ̀ ìtìkáf pẹ̀lú ògọlọ́hún a máa wọlé sí agbọ́nrin àlámọ̀rí ọ̀rọ̀ hajj àfìlìmùnà sábà a sì rí wípé bá a ti gbàwẹ̀ tán náà a rí wípé ọ̀rọ̀ hajj òun náà nìkan tí àwọn olóòkan ó dojúkọ wá àwọn náà dojúkọ abẹ́láwọn ọba subhanahu wa ta'ala gbogbo àwọn tí wọ́n ń gbẹ̀ngbẹ́ wípé àwọn fẹ́ fi hajj lọ́dún ìkọ́nà ọba àlíkọ́lá tí ó ṣe lọ́rùn fún wọn gbogbo àwọn tí wọ́n tàn mọ́ kí ọlọ́run bá àlékọ́lá kí ó pè wọ́n àbẹ̀lọ́run bá àlékọ́lá kó jẹ́ kí kó jẹ́ kí títù wọn kó já sí lọ́rùn rahmatu arhamar rahimin kitabul hajj ẹgbà ọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ nípa hajj afáàní alhajj lugatan ẹ̀rí hajj nínú èdè ìfásí ìlhàí wà kẹsìrìhà ó lè jẹ́ alhajju ó sì lè jẹ́ alhijju méjèèjì náà ló kọ́rẹ́ lùgàtàn ìmọ̀ bìfásí ìlhàí àwọn bìkẹsìrìhà alẹ́kùn ha yẹn alẹ́kùn ní fatha a sì lè fún ha yẹn a lè fún ní kẹ́sì ó lè jẹ́ alhajju ó sì òun náà ni kéèyàn ní èròǹgbà kéèyàn gbèrò nǹkan wọ́wọ́ kọ́sùdù lẹ́bi ihi takra wọ́n ní ìní èròǹgbà tá à ń sọ yìí eléyìí tí reputation máa ń bá tó máa ń wá ní àkòrí àkòrí bóyá lákòrí ọdọọdún lákòrí oṣooṣù gbogbo ìlànìyàn kan ìní nǹkan lọ́kàn tó bá yẹ pé gbogbo ìgbà ló mọ́ ń wá nínú èdè wọ́n lè sọ pé alhaj wà shar'an ní inú sharia wà qasdul bayt alharam wal masha'ir li a'mali makhsusa fi awqatin ma'luma wọ́n ní òun náà ni kí á dà níyàn ilé ọlọ́run ọba subhanahu wa ta'ala albetul haram tí í ṣe kaaba wal àti àwọn iṣẹ́ ẹ̀sìn tá a máa ń ṣe ní àwọn ààyè tí ó wà designated fún àwọn onírànran iṣẹ́ ẹ̀sìn tá a máa ń ṣe lílè tí ó ní nǹkan ṣe pẹ̀lú hajj òun náà ni wọ́n máa ń pè ní almashayikh lè àmàlì makhsusa kò sí nǹkan tí a fẹ́ lọ ṣe níbẹ̀ ju àwọn iṣẹ́ tó ṣe wípé a ti ṣàdáyọrí rẹ̀ fi awqati ma'luma ní àwọn àsìkò tí a mọ̀ tí a mọ̀ ń ṣe àwọn onírànràn àwọn iṣẹ́ wọ̀nyí ní àwọn àkókò tá a sọ yìí tí àwọn èèyàn bá lọ sí umrah tí wọ́n bá lọ ṣe umrah inú àwọn nǹkan tí wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣe ziyaratul amakin wọ́n máa ń ṣàbẹ̀wò àwọn àyè kọ̀ọ̀kan al àwọn àyè tó yẹ pé ìjọsìn tí máa ń wáyé ṣùgbọ́n torí pé àwọn ìjọsìn yìí fi àwòkọ́ tí màálù mọ̀ ní àwọn àsìkò tí a ṣàdáyẹnrí rẹ̀ tá a ti mọ̀ tá a mọ̀ ṣe ìyẹn ló pàtó yẹ pé ẹni tó bá lọ sí múrọ́ tó wà lọ ṣe ìdánsè ní sightseeing ó lọ sí ziyara ó lọ fojú lóúnjẹ inú àwọn àyè tí yóò dé náà ní arọ́fà wà ṣùgbọ́n ó kàn lọ sí arọ́fà ní zairan ìlú yàtì máa fi yà láti lọ rí àwọn nǹkan tí ń bẹ ní arọ́fà kì í ṣe wípé tó bá débẹ̀ kò síjọsìn kankan tó ṣe torí pé àsìkò tó lọ ṣe umra yẹn kì í ṣe àsìkò tí èèyàn máa ń ṣe hajj tó gbogbo iṣẹ́ tí èèyàn máa ń ṣe lásìkò hajj kódà béèyàn bá lọ ṣe umra tó bá lọ ṣe àbẹ̀wò sí àwọn ààyè tí àwọn sẹ́yìn ti máa ń wáyé lásìkò hajj kò síjọsìn kankan tí ó ṣe lẹ́yìn kó bọ́lẹ̀ nu mọ́tò ó sì wòran ó tán lẹ́yìn ìran kó sì bọ̀ nu mọ́tò ó padà sí mọ́kà ó padà sí hòtẹ́ẹ̀lì kò sí nǹkan kan tí ó ṣe ní iṣẹ́ ìjọsìn torí pé àsìkò yẹn kì í sàsìkò àwọn iṣẹ́ ìjọsìn yẹn àsìkò tó lọ sí kì í sàsìkò tí ṣẹ̀rẹ́ àlàkalẹ̀ pé a lè mú ìbáàdà wá ní àwọn ààyè wọ̀nyí láwọn àsìkò yẹn làwọn sọ pé lè àmọ́lì màkúsọ́ fi àwòkọ́ tí màlúmà. oníwàpẹ́dà alùmùsọ́lì rahimahullahu bisọ́lá àfáàní àfáà tí wọ́n kọ tírà yìí al-imam abdulghani al-maqdisi alayhi rahmatullah wọ́n bẹ̀rẹ̀ tírà yìí pẹ̀lú asọ́lá ọ̀rọ̀ irun li annaha ahamu arkani al torí pé irun òun náà ni ògbóǹtarìgì ìtí ń jẹ́ orígun ẹ̀sìn wa báadà ṣahadatẹ́yì lẹ́yìn kẹ́lmọ́tù ṣahadatẹ́yì ìrun ló tún kù wàsánà bí zaka àáfàá tó wá bá kìtàbù tó tún tẹ̀lé kìtàbù sọ́láàt òun náà ni kìtàbù zaka lè annaha kọ̀rínà tó sọ́láàt si àyàtì Qur'an Karim nítorí pé zakati tá à ń sọ yìí òun náà ni kẹ́hìndé irun ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè inú alukur'an kẹrin ọlọ́run ni wà á fi mùsọ́lá wà á fi zakat wà á fi wà zaka so irun àti zaka bíi wọn wọ́n jọjọ márùn ún tọ́lọ́run bá ti dákọ̀ ọ̀run yóò dákọ̀ zaka wọ́n ní ilé ìlú pa tí àáfàá fi fi zaka tó fi ṣe ìkejì wàsálà tàbí siam kìtàbù ẹlẹ́ẹ̀kẹta tá a kà tá a ẹ̀sẹ̀ parí ní síra yìí òun náà ní kìtàbù siam sálà tàbí yìí àáfàá fi ṣe kìtàbù ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn ìrun zaka àwẹ̀ kí ló fà á àfáàní nìkáwó nìyí yẹjibu kula sánàtì wọ́n nítorí pé ìyá àmùtẹ́rí yẹn o ó máa ń jọ̀ràn yẹn ní ẹ̀ẹ̀kan lọ́dún wàyòtí kùhù wàyàkómù bíi àtàwádìí ààbò wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ọgọ́rọ̀ àwọn èèyàn sàwádìí azọm àwọn tó pọ̀ jù nú àwọn èèyàn òun náà ni wọ́n ní agbára láti gba àwẹ̀ Ramadan wà á xara bil hajj àfa wa kọ́ńkúrúdẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú hajj tó túmọ̀ sí pé kitabul hajj òun náà ni ó jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún eléyìí tí àfa mú wa tó fi ṣe ìgbẹ̀yìn àwọn àrkánù tí akakalẹ̀ lẹ́yìn limada di annahu la yajibu illa wahida fil umr wọ́n ní tọ́pa ni wípé hajj tẹ́rí yẹn kìí sọ̀rọ̀ yẹn fún mùsùlùmí àfi ẹ̀ẹ̀kan ní ọjọ́ ayé ẹ̀ ẹ̀ẹ̀kan ní hajj jẹ́ ọ̀ràn yẹn hajj ẹyọkan ní anabi sọlọsọlá ló ṣe ìkan náà àwọn sọ̀hábé wà bá anabi sallallahu alaihi wa alihi wasallam ó ń lọ́wọ́ anabi sọlọsọlá wípé ṣé hajj àfikún lè anabi ò dá ó lò pa ànábì ògbọ́ ni ó tún abánibí padà pé àfikún ni à ń fi hajj ṣe gbogbo ọdọọdún gbogbo ọdọọdún ni àmọ́ ṣe hajj ànábì ò dá lóhùn ànábì wa ni àwọn ń páyà yìí pé táwọn bá sọ pé naam kọ́lọ́run ọba àlékọ́lá kó mọ̀ lọ fòun tẹ̀lú láti sánmọ̀ wọlá tuntun kù ẹ tù ní lágbára láti mọ̀ sí lọ́dọọdún ẹ̀rí pé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ọba àlejò ọlá náà ló rán wọn níṣẹ́ torí wípé tó bá yẹ pé ànábì sọlá sọ́nà lọ sọ lọ́jọ́ náà wípé nam tọ́lọ̀ wá fún tẹ̀lú pé nam ọdọọdún ní kẹmọ sí ájì bóyá ọ̀pọ̀lọpọ̀ ní ìbátidí tuntun rí torí wípé ọ̀rọ̀ mílíọ̀n mílíọ̀n mílíọ̀n tó á dà ní ìsinsẹ́yìn pé kò rọgbọ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn láti tọwọ́ bọ ní owó láti yọ ten million naira twelve million eleven million àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. báwọn ẹbí sọ lọ́sánná ànábì sọ fún sàbí náà wípé àwọn ń páyà káwọn bá sọ pé nam kọlọmọ lọ fi kọlọmọ lọ rọba stamp ẹ kọlọmọ bá sì ti rọba stamp ẹ yóò di ọ̀ràn náà wàkọ̀dé dọ́là aláwùjú bí i alkitabu asùnà ìjọ́rọ̀ yẹn hajj kùránì tọ́ka sí súnà tọ́ka sí wọlé jimá bákan náà apanupọ̀ àgbáríjọ àwọn olùmọ̀ nínú àwọn mùsùlùmí òun náà ní fún rọba sáǹpọ̀ ẹ̀pẹ́ bótúrí náà nù ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ yí pé wálìláhìí alánàásì hijjul bayti man istata'a ilayhi sabila ọ̀ràn yẹn ni fún àwọn èèyàn láti mọ ṣáájú lọ sí ilé ọlọ́run ọba ọ̀ràn yẹn ta ni ọ̀ràn yẹn tọ́lọ́run ọba ọlọ́run ọba àlekọ́lá ló ṣe lọ́ràn yẹn kẹ́ ẹ mọ ṣe hajj lọ sílé ọlọ́run man istata'a ilayhi sabila ẹni tó bá ní omi rí pé eléyìí òní kọ́ìjì man istata'a ilayhi sabila ẹni tó bá ní ìkápá wa man kafara gbogbo ẹnikẹ́ni tó bá fi kèfèrí pẹ̀lú Allah fa inna Allaha ghaniyyun 'anil 'alamin ọlọ́run ọba àdìsọ́lá kò rán gún ẹnìkan kan sẹ́nu gbogbo àgbáńláyé bẹ́ẹ̀ bá ṣe kèfèrí ẹ̀yin lẹ́jìyà rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe tọ́lọ́run ẹ̀yin náà lọ́lọ́run bó ń sàn lẹ́sàn rẹ̀ ó túmọ̀ sí pé ní tí kálukú bá ṣe ó ṣe fún orí ara rẹ̀ wala yajibu illa marratan wahida fil 'umr wọ́n ní hajj tẹ́rí yẹn kì í sọ̀ràn yẹn àfi ẹ̀ẹ̀kan láyé alalimusafir lórí gbogbo ẹni tó bá ní kápá bìkọ́ọ̀lì yìí sallallahu alayhi wa sallam rọ́rọ̀ tánà bí sallallahu alayhi wa sọ wípé alhajju marra famazada fahuwa tatawwu ájì tẹ́rí yẹn ẹ̀ẹ̀kan lọ́rán yẹn rẹ̀ sí ló mọ èyí tó bá tún ìgbà tí wọ́n ṣe fatihu mọ́kà òní hajj gangan lóde ọ̀ràn yẹn wàlíhìkìmọ̀ tó ní faruqiyya ti mọ́ yẹ̀sẹ́mìlà alayhi al-masalih wal-manafi ad-diniyya wa dunyawiyya àfáàní nínú àwọn ọgbọ́n eléyìí tí O papọ̀ mọ́ ìjọ́ràn ṣíṣe ní òun náà ni àwọn àwọn àǹfààní àtòrí ọ̀fẹ́ eléyìí tó kọ̀nẹ́tì pẹ̀lú iṣẹ́ hajj yálà eléyìí tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú tayé àbíyí ti alikiyama kàtà abudulilá ẹgẹ́ bí jíjọ́sìn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala bitajarudi minali mahid pẹ̀lú kí awọ aṣọ tí wọn ò rán wàtìná bil mahzur ká sì jìnnà sí àwọn nǹkan tí wọ́n ní ká jìnnà sí pàápàá jùlọ láwọn àsìkò tá a bá ti wà nínú ihram wà tawaf rírọ kiri ká ilé ọlọ́run ọba tí ṣe kàábà wà sáàyè pípọ̀sẹ̀sẹ̀ láàrin Safa àti Marwa wàlúwòkúfù bí arọ́pàtà àti dúdúró ní àrọ̀fà wàlùmọ̀bíìtù bí mùzẹ́lìfà àti sùnsùn ní mùzẹ́lìfà wàmúnà àti múná wàrọ́mú ìrìjìmọ̀ àti sísọ òkò wàlhálì fífárí wàtàwábí ọ̀dáàlìká káṣìmọ́ ìlú mùsùlùmí náà wàtàárùkù wàtàwábí ọ̀dáàlì àtàwọn nǹkan tó jẹ́ tábírù tó tún tẹ̀lé àwọn nǹkan tá a mention àfáwa ní káṣìmọ́ ìlú mùsùlùmí ẹgbẹ́ bí kíkójọ àwọn mùsùlùmí wàtàárùkù àti ìdára wọn mọ̀ àwọn yóò wá láti Senegal láti Canada láti Europe láti Mexico láti England láti Benin ká gbogbo àgbáyé làwọn yóò ti wá sí mọ́kì wọ́n ti wá sí hajj tààrùfò tún ṣẹlẹ̀ ẹ̀ tún mọ́ra yín ìwọ́dí ẹ̀yí pé o ò bá èèbó lọ́wọ́ rí láyé rẹ̀ tó bá dé Saudi tó lọ hajj pẹ̀lú ògo Ọlọ́run hòtẹ́ẹ̀lì lè pa yín pọ̀ tẹ́ǹsì lè pa yín pọ̀ ọjà lè pẹ́lẹ́ pàdé ní mọ́ọ̀lù kẹ́ antamifin wọ́n yàgbọ́ lárúbáwá àbúrò rẹ̀ ti gbà ó ti ó láwọn sọ lárúbáwá lọ ṣe ò ní problem ó ti yé ẹ̀ẹ́tùn mọ́ra yín ẹ̀ẹ́tùn ẹ̀ẹ́tùn mọ bí àwọn ìran kọ̀ọ̀kan ṣe rí tẹ́ ẹ bá rí wọn abẹ́ rí ẹyọ wọn bóyá ní orílẹ̀-èdè yín ó ti lọ sí hajj ó ti rí bí àwọn ará Somalia ó ti bọ́n ti mọ́ rí tó bá rí Somali kan ní Nàìjíríà ó lè lọ bí ah ẹni Somalia ni bó lọ sọ torí pé gbà mo lọ fi hajj mo rí kí àwọn Somalia náà ti mọ rí onílé so tààrù yóò wà ń bẹ ẹ tún dára yín mọ ẹ tún mọra yín sí bákan náà wà ìṣáàdì bá tó fún bá a bọ ẹ tún lékún nínú ìsàlàyé ẹsìn fúnra yín gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn sikam tí ó rọ̀ mọ́ ṣíṣe hajj ní ọ̀ranyàn ọlọ́dọọdún fún ẹni tó bá ní agbara bakana wagarisi mawada si baina ho haji sise haji lilo o ma sokunfa ife si awon musulmi ti won ni sira won o ri pe wa komo klaasi re te ba jo wa ni klaasi te wa tolon wa kara kejo si haji e ri pe ife ti o wa laarin yin pelu pe haji tayin po ẹ i pé ìfẹ́ yẹn ó tún wà mọ́ stronger ju ìgbà tí ẹ wà nílọ because inú nǹkan tí mo jẹ́ kó dùn ní wípé gbogbo àwọn tá a jẹ́ ojúlùmọ̀ nílé tá a bá jọ lọ sí hajj ó mọ jẹ́ kó sáfàrù ó mọ jẹ́ kó ó mọ jẹ́ kó dùn eléyìí inú díẹ̀ inú àwọn àǹfààní eléyìí tí ó rọ̀ mọ́ ṣíṣe hajj ní ọ̀ràn yìí òun ni. báàbù mọ̀wákì ojúkọ̀nà tí ń sọ̀rọ̀ nípa àwọn alìmọ̀wákì alìmọ̀wákì jámù mìíkọ̀t alìmọ̀wákì òun náà ni jámù mìíkọ̀t wọ́yẹ̀ zamaniya ọmọkaniya wọ́n ní méjì ni mọ̀wákì tù zamaniya wà mọ̀wákì tù mọ̀kaniya wà fàzamaniya wọ́n nílé tí a ń pè ní azamaniya ashhurul hajj ma'luma òun náà ni àwọn oṣù tá a máa ń ṣe hajj tó oṣù hajj shawal dulukada wa ashiri dulhijja àti mẹ́wàá àkọ́kọ́ ní oṣù dulhijja walimakaniya wọ́n ní ẹ̀rí eléyìí tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ààyè aláàkọ́ yẹn àkókò ònìyẹn ẹlẹ́ẹ̀kejì ààyè alákọ̀ọ́kọ́ ń bẹ̀ zuluhu ẹlẹ́ẹ̀kejì aljufa ẹlẹ́ẹ̀kẹta lalamlam ẹlẹ́ẹ̀kẹrin kọ́rùn manazil bákan náà àti zaatu ẹ̀rì wọ́n máa náà wùlù gàtán tí a bá sọ wípé alimawaki nínú èdè nínú ìtumọ̀ rẹ̀ alhaj òun náà ni ààlà ààlà náà ni alimikot ààlà wọ́n fi ààlà sí nǹkan tàbí pé tẹ́ ẹ bá fẹ́ lọ ibi ẹ gbúdọ̀ ṣe àwọn kankan níbi kẹ́ tó wọbi òun náà ni alhadu tí a lè pè ní gbèdéke tàbí bandri wàkọ̀dìjú ilá àdì yìí alìmọ̀wàkí tú tààzímọ̀ ìbẹ́ẹ̀tì haram àfáà ní àwọn mọ̀wàkí dáǹsọ̀ yìí in tó jẹ́ kí ṣẹ̀rí àwọn àjáda rẹ̀ kò ju wípé láti gbé títóbi fún ilé ọlọ́run ọba tí ṣe kàábà ó máa jẹ́ ìbọ̀wọ̀ fún kàábà ká tó wọ kàábà a gbọ́dọ̀ ṣe àwọn nǹkan kan láwọn àyè yìí kó tó di pé a wọ Baitul Haram wàtẹ̀kìrìmọ̀n bákan náà ó tún jẹ́ ìsàpọ̀lé kàábà nìyá àti ilé ìlú hujjaj wa zuwar min hadhihi al-hudud wọ́n ní lè jẹ́ wípé àwọn tí wọ́n wá ṣe hajj àti àwọn tó wá fún múra tí wọ́n gba àwọn ọ̀nà wọ̀nyí wọlé kó lè jẹ́ wípé yóò máa jẹ́ àpọ́nlé fún kaaba mu'azzimina qadimina khashirin lẹ́ni tí ó ń gbé kaaba tóbi bákan náà lẹ́ni tó ń dà ní àtiwọ́ kaaba lẹ́ni tó juwọ́ jùlẹ̀ sílẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ò já mọ́ nǹkan kan wàlídà mọ́lẹ́lẹ́ ló fà á tó fi jẹ́ wípé hórìmọ̀ mọ́ áwùláhùn mìíràn sọ yìí gbogbo nǹkan tó connect pẹ̀lú àwọn àyè yìí ṣẹ̀dá Islam kọ̀ fún wa pé ká dẹdẹ láwọn àyè náà pàápàá jùlọ tá a bá tọ nínú ìṣòro á padà ká níwájú pẹ̀lú ìgbọ́láwọn ọba subhanahu wa ta'ala. wàkọ́tí ó ṣàjà ìyẹn nìkan kọ́ gbogbo àwọn igi tó bá lálẹ́ hù á gbọ́dọ̀ لأن في ذلك استخفافا بحرمته torí pé ìmọ̀ ṣe àwọn nǹkan tá à ń sọ ìmọ̀ dẹ́dẹ́ ní àbí ìmọ̀ bí àwọn igi tó bá lálẹ́ hù ó kó sínú ìfọwọ́yẹpẹrẹ mú àpọ́nlé àti ìwọ̀ tó yẹ kí a ní fún kaaba wà fi tàdí ìdìlmọ̀ wá kí ti zàmàníyà ọ̀lùmọ̀kàníyà mi ìfàkì mùsùlùmí wọ́n ní iṣẹ́ gbèdéke àwọn àyè tí a pè ní ibi tí a ti mọ́ ń gbé ara mi pàápàá jùlọ ilé tó ní nǹkan kò pẹ̀lú àsìkò tàbí àyè nínú àwọn nǹkan tí ẹnu mùsùlùmí kò sí lé lórí afa abdullahi bin abbas ó ní afa fi oná fi wọlé àna abdullahi bin abbas radiyallahu anhuma kápára sínú tíra wa عن عبد الله بن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم وقت لأهل المدينة ذا الحليفة ولأهل الشام الجحفة والأهل النجد قرن المنازل والأهل اليمن يلملم وقال هن لهن ولمن أتى عليهن من غير أهلهن ممن أراد الحج أو العمرة ومن كان دون ذلك فمن حيث أنشأ hatta ahlu Makkah ní Makkah àfáà ní hadith abúlé àwọn àbá sọ́lọ̀ pẹ̀lú sí bàbá àtọ́mọ́ wọn náà náà gbọ́wà Muhammad sọ̀lọ̀sọ́lá wà kọtàlì ahlu Madina ti zalifulaifa ànábì sọ ó fi zulu léfà ó fi ṣe gbèdéke gbígbé ara mi fún aráàlú Madina wàlẹ̀ ahlu Sham àwọn ará Sham al-Juhfa o fi Juhfa o fi ṣe gbèdéke ibi tí wọ́n sì gbé ara mi wàl áàlì nẹ́jì àwọn ará nẹ́jì kọ́dínàn mọ̀náàzì àyíkan tá à ń pè ní kọ́dínàn mọ̀náàzì ó fi ṣèṣèṣe pé wàl áàlì yemen yalamla àwọn ará yemen ó sọ yìí pé yalamlam òun náà ni àyè tí wọ́n sì gbé aṣọ ìhram wọn wàkọ́ọ̀l ànábì sọlá sọlá wọn sọ yìí pé hunna lahunna àwọn àyíká adákọ̀ yìí yóò mọ wà fún gbogbo ẹnikẹ́ni tí ó bá ń gbé bẹ̀ tó jẹ́ aráàlú bẹ̀rẹ̀ ìròzúlù lẹ́bà ní ìsìn ní tàwádìí olùmọ̀dínà nínú àwọn nínú àwọn àyè tí ó kàn kò sí mọ̀dínà ni òun ló sì jìnnà jù sí harrob more than four hundred zulu ní òun ló jìnnà jù so àwọn ará Mádínà ní ìsìn tí wọ́n fẹ́ lọ sí umra àwọn fẹ́ lọ sí hajj wọ́n láti dúró ní Zulhulayfa láti gbé ìṣòro tó bá gbé ìrọ́mù níbẹ̀ ni wọ́n wà kọjú sí mọ́kà wọ́n ti bí ara mi nínú wọ́n wẹ̀ wọ́n wọṣọ wọ́n ṣe fẹ́ bíyà wọ́n sì mọ́ lọ. ará Nàìjíríà

gbogbo tó fi ṣe múra òjò wákàtí kan lẹ́bí wọ̀ nìkan ni o fẹ́ ṣe múra sí ẹnìkan kan kò sí dámọ̀ kò sí ìdí fún fún ìwọ nìkan ló fẹ́ ṣe hmm? ìwọ nìkan bá gbogbo tó fi ṣe ju ojú fifteen minutes sí ten minutes kò parí múra tó tó parí ṣùgbọ́n tòní pérò mọ́ pọ̀ òun ló máa ń fa umura tí mo kọ́ ṣe ní 2007. thousand and seven yàrá àdúrà òní president nàìjíríà ń gbà náà ní ọdún yẹn ó wá sí múrọ́ tí ìbá rẹ̀ ti jẹ́ ààrẹ orílẹ̀-èdè tó bá fẹ́ wá ṣe múrọ́ pàápàá jùlọ múrọ́ in specific àwọn ọba Saudi ààrẹ ọba Saudi ẹnikẹ́ni tó bá ti jẹ́ ààrẹ orílẹ̀-èdè míì tó bá ti wọ Saudi fún ìjọsìn múrọ́ automatically àlejò ọba Saudi àlejò kí ni mo pè é omi ìpè ọba Saudi ló máa rìsíìvù ẹ̀ tó bá ti rìsíìvù ẹ̀ gbogbo àwọn bọ́dígà ìjọba Saudi yẹn wọ́n pèrè àwọn sí méjì apá kan ó mọ̀ jẹ́ bọ́dígà fún ààrẹ orílẹ̀-èdè tó bá ti wọlé sí Saudiya àwọn ni ó wà á gáìdì ẹ̀ tó fi ṣe ń rọ gbogbo nǹkan tí àràbí àti ṣe ń múra lọ́dún náà dálógún twenty minutes torí pé wọ́n pagbo fún ni àwọn security yẹn wọ́n dira wọn mú wọ́n wá rọ́ àwọn èèyàn sẹ́gbẹ̀ẹ́ ẹ̀yìn wọn làwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ ìjọsìn wọ́n wá dira wọn bí bí bí sáàpù yàrá dùn àwọn láàrin wọn pẹ́jẹ́sì wà láàrin wọn gbogbo ibi tó fẹ́ ṣiṣẹ́ ibẹ̀ làwọn security yẹn wọ́n wọ́n múra wọn lẹ́yìn kọ̀ọ̀kan wọ́n sọra wọn báyìí kúta tàbá sọra wọn sẹ́nìkan wà láàrin wa ẹni yẹn àwọn náà wà á ki rọ kùtà kàbà kí ẹni yẹn ó lè láǹfààní láti rọ kùtà o le tó yẹ pé tó bá fẹ́ ṣe on Instagram ó lè ná ọ ní three hours kó o tó parí circumambulation méjèèjì kó o tó ṣe fàá méjèèjì ó lè ní three hours ó kéré tán torí pé ló pọ̀ ṣùgbọ́n ẹni tẹ́ káyọ̀ nǹkan tó kéré ní tó tóbi ó ti yé aha lẹ́sẹ̀ aziman filhaji walakinnaha azimatun fil qadr òtù ètí ṣe pé káàbà ti ṣe pé length and breadth ti káàbà iye pé tó ní mọ́sídìí náà kò tó ní mọ́sídìí tí wọ́n bá sọ káàbà sí ní mọ́sídìí yìí jẹ́wò káàbà márùn-ún òdòdó máa sì yìí ó ti yé láìsà àzímọ́tán fil hajj walakinnaha àzímọ́tún fi é fil qadr. ṣùgbọ́n ó tóbi ní ìwọ̀n ìsepò tóbi ní àyè so obi tí èyí ò rọ̀ ti dá yẹn àyè tó kéré ni ṣùgbọ́n torí pé ó pọ̀ ó lè lo four hours ó lè lo six hours lórí múlá tó ti parí ẹ̀ wàá dé séjì kan wàá jókòó wàá sinmi wàá tó continue torí pé stress then èrò tó pọ̀ then ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ white wọ́n máa ní body odor. bọ́dí odò ẹ̀rẹ́ táwọn èèyàn bá ti gbọ́ báyìí ó mọ̀ sí ilé inú àwọn ìdágìrì àìròtẹ́lẹ̀ tí ma ń bá ní orírìnàjò umra tàbí hajj ni tẹ́lẹ̀ ìgbàgbọ́ bọ́dí odò àwọn òyìnbó yẹn yóò mọ̀ so àwọn nǹkan wọ̀nyí ó mọ̀ ń àbí nǹkan ó mọ̀ ń gba àsìkò ṣùgbọ́n pé tán pagbo fún ọ ogun tí àdá àti ṣe umra lọ́jọ́ yẹn ní ìdòkó thirty minutes ó ti parí ẹ̀ ó ti parí ó ti parí ogun tí ó parí so eléyìí inú àwọn nǹkan tí ó gbúdọ̀ fi àṣẹ àná anabi sọlá sọlá anabi una lahun àwọn tí wọ́n ń gbé Mọ̀dínà dúró ìlébà ni wọ́n ti gbé ìfúrọ̀m una lahun àwọn ààyè wọ̀nyẹn ń bẹ fún àwọn sukani bilad àwọn tí wọ́n ń gbé àwọn ààyè yẹn wàlímọ̀ ata àléhìnà ní ń gẹ́rì àléhìnà àti yóò tún máa jẹ́ ibi tí àwọn tí wọ́n gba bẹ̀wọ̀ mọ́ka ó tún máa gbé ìrọ́ọ̀bù tí wọn ò kí ń ṣe ara mọ̀dínà ẹnfẹ́ wọn mọ́ka yóò gbé ìrọ́ọ̀bù bẹ̀ kí sára mọ̀dínà o ara nàìjíríà ni but ó gbé mọ̀dínà fọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì kó tó di pé ó ń lọ sí ìlú mọ́ka láti lọ ṣe ìjọsìn umrah mimman arad al gbogbo ẹnikẹ́ni tó bá ti dàní ẹ̀ fún òfẹ́ sí hajj wà máa ń ká na dùnà zali famin haifu hata alùmọ́ká ní gbogbo ẹnikẹ́ni tí kò bá ti sí ní àwọn àyè tí a sọ yìí famin haifu gbogbo ibikíbi tó bá rí kó ti bẹ̀rẹ̀ ó ibi tá a sọ yẹn ṣùgbọ́n àwọn ará amọ́kànú tó yẹ pé àwọn àyè yẹn ó ti kọjá abẹ kò gbọdọ̀ padà síbẹ̀ mọ́ ẹni tó ń gbé mọ́kànú ìsìn àní sọ wípé kó padà lọ sí mọ̀dínà kó lọ gbé ìrọ́m ní zulu lẹ́yìnfà rárá kò ní padà ẹni tí ó padà lẹ́ni tí ó ń bọ̀ láti mọ̀dínà tó lọ gba zulu lẹ́yìnfà kọjá á sọ pé kó padà síbẹ̀ kó lọ gbé bẹ̀ tàbí kó dáràn pé òun fídíà tó bá dé a sì máa ta tó bá dé mọ́ta yóò ha fáwọn aláìní kò ní jẹ́ bẹ́ẹ̀ o torípé ẹ̀rọ ní ìpa fídíà yóò fi jẹ́ bẹ́ẹ̀ wọ́n ọ tó bá ti pa fídíà ìtanràn ní ó ti yé o ní jẹ́ ń bẹ̀ tó bá gbàbẹ̀ kọjá tó gba mọ̀dínà wọlé tó gba zúrìfà kọjá ò dẹ̀ gbé hìrọ̀m ìsìláàmù sọ pé padà síbẹ̀ kò lè gbára níbẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ pé kánà dúnà dáríkà mọ̀kán ibi tó ń wulẹ̀ wà kò wulẹ̀ sí láyé yẹn ó ti kọjá àyè yẹn ó ìtàwọ́tọ̀nà mọ́kà mọ́sàrán ìgbé mọ́kà mọ́kà sí ní abọ́ four hundred and km kilometres ní mọ́kà sí zulu lefa sọ pé kó padà sí zulu lefa mọ́ kó lọ gbé níbẹ̀ rárá mọ́kà náà àwọn tí wọ́n bẹ mọ́kà tí wọ́n ń gbé mọ́kà mọ́kà náà ni wọ́n ti gbé àárọ̀ mi àfáà tí wọ́n gba hadith wa abúlẹ̀mọ̀ àbá bàtà ń ka hadith ẹlẹ́ẹ̀kẹ́ tàbí ní ogún àti sọ̀rọ̀ àfáà yìí bẹ̀ àkórí tí wọ́n fún hadith yìí al-mawaqit al àwọn ààyè tí àti mọ́ gbé ara mi liman arad awilé umra fún gbogbo ẹnikẹ́ni tí ó bá fẹ́ sí hajj àbí tó bá fẹ́ sí umra. gharibul hadith àwọn ọ̀rọ̀ tó pakasọ tí a fẹ́ tanná sí túmọ̀ rẹ̀ wá kọta tẹ́lìmọ̀ wá kọta bí máa na ha dada kéèyàn fàlà sí nǹkan wọ́n wá àyẹ́ jára lè ṣe wọ́pta òun náà ni kéèyàn fi ààyè sí nǹkan kó fi àlà sí nǹkan kó pàkókò sí nǹkan yẹtọ́sù bìyì tó yẹ pé nǹkan yìí yóò ṣe ní àdáyẹrí sùmọ̀tàṣà àfihì àwùtìlẹ́kọ̀ alálìmọ̀ká wọ́n ní ìgbàláàyè tó wá wà fún kẹ́límọ̀ yìí débi pé wọ́n tún wá lò fún àwọn wọ́n tún wá lò fún alìmọ̀ká ààyè wàkánà hádà tọ̀kí àmà hajjati wàdà gbèdéke àlàbánà bí ṣe yìí ìgbà tí ànábì ti hajjatul wada gẹ́gẹ́ bó ṣe ń lẹ̀ yí pé ànábì sọ̀làsọ́lá ẹ̀ẹ̀kan ló ṣe hajj láyé ànábì ṣe hajj lẹ́ẹ̀kan péré ó dẹ̀ ṣe umra ní ẹ̀ẹ̀mẹrin hajj ànábì sallallahu alayhi wa alihi wa sallam hajjatan àtàmọ́rọ́ arba'a umar umar ní jámù umrọ umar ní واعتمر أربع عمر كما أخرجه البخاري أنا بشمرة لمن مش حج لكم وهو حجة الوداع هنا نحجي يدادري في النبي محمد صلى الله عليه وسلم شو؟ المدينة أي مدينة الرسول هنا نلو مدينة تامة ذو الحليفة بضم الحاء وني حاء wọ́n wọ ní doma a sì lè wọ ní fatha ó lè jẹ́ zulhulayfa ó sì lè jẹ́ zul kíni halifa ó lè jẹ́ zulhulayfa ó sì lè jẹ́ zul halifa makanu ma'ruf bẹ́ẹ̀ni makata walimadina wọ́n ní zulhulayfa nínú àwọn àyíká àmọ̀ tí láàrin mọ́ka àti Madina ni wàlìmọ̀dínà wàyíyá ilà Madina ti aqrab bìkẹ́tì wọ́n nítorí pé wọ́n ní ó tún súnmọ́ Madina púpọ̀ torí pé zulu lẹ́fà àti Madina bíi fifteen kilometre ní ọjà rìbáwò ló wà láàrin méjèèjì ibẹ̀ ti yàtọ̀ nísìn kò dàbí old ó ti yàtọ̀ gan-an nísìn kọ́lọ̀ ń kó bá san ìjọba Saudi kọ́lọ̀ ń kó bá san ní ẹ̀sán olóore wọ́n ń gbìyànjú lórí bẹ́ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala bí ó ṣe já sí rọrùn fún àwọn èèyàn láti máa ṣe pàápàá jùlọ ní nǹkan tó ní nǹkan jọ pẹ̀lú àlámọ̀rí hajj àti umrah fàtẹ́bù ọdúnlùmọ̀ tí kọtù ànílímọ́sílì nábáwí kọ̀rọ̀bàtà sàlátàtà aṣára kìlómítà wọ́n ní mọ́sáàsì ànábì sàlásánà sí àyíká ń sọ bí almost thirteen kilometers p15 òní ìjìnà rẹ̀ wà ní Makkah al-Mukarramati min tariqi Wadi al-Jamum wọ́n ní téèyàn bá lọ sí Mákà tó bá gba ọ̀nà Jamum Wadi al-Jamum wọ́n tó máa ń pè ní Wadi al-Jamum wọ́n tó máa ń pè ní Wadi Fatima gbogbo àwọn orúkọ yẹn ní àwọn òkèèrè ló olówà fún inú àwọn resort center tó wà ní Mọ̀dínà òun làyẹn wà ó ti yé torí pé nínú àwọn ó ní uniqueness uniqueness yẹn náà ni pé òkè ni intasimọ̀ mọ́ òkè ní Saudi ni wípé ọ̀dàn ní mọ́ jẹ́ òkè ní Saudi ní ilẹ̀ lárúbáwá nǹkan kan kì í sí lórí ẹ̀ bọ̀wádùn Fátímọ̀ yìí bó ṣe tóbi tó bó ṣe tóbi tó greenfield ni greenfield gbogbo ẹ̀ ewé wà lórí gbogbo ẹ̀ gíráàsì wà ń bẹ tó green lọ látòkò rẹ wá rẹwà tó fine tó ní àwọn ibi táwọn èèyàn lọmọ ti ń gbafẹ́ òun ni wádùú fátímọ̀ wa wọ́n máa ń pè ní wádùú jàmù àwọn wádùú jàmù tò tí èèyàn bá gbàbẹ̀ wọlé sí ìlú mọ́kà wọn ni ẹ̀ẹ́nà tó ń tó lé ní four hundred kilometres wọ́n ní wàsúnìyà bidul hulayfa aw zul halifa likẹ́tìrọ̀ fi ṣẹ́dárì halfa kuna wàtúsámà al'an àbárò àlè wọ́n ní wọ́n sọ ní azul hulayfa nítorí àwọn igi tó pọ̀ ń bẹ ọ̀nà tó sọ ní zul hulayfa wàtúsámà al'an àbárò àlè aw àbíyárò àlè wọ́n ń pè ní ìsìn ní àbárò àlè tàbí àbíyárò àlè bó tilẹ̀ jẹ́ wípé tẹ́sílíà ń àwọn àáfàá sọ wípé gẹ́rù ṣẹ̀rẹ̀ ìyà wọ́n ní orúkọ yìí pé àbíyárò àlìtàn pè tàbí àbárò àlìtàn pè kò bá ṣẹ̀rẹ̀ àwọn lọ́nà òun torí wípé ìtàn tó kọ̀ nẹ́ẹ̀sì pẹ̀lú tẹ́sílíà yẹn ní ọ̀nàkùnrin ọ̀pá kò rílẹ̀ fáfáà kò tilẹ̀ kó mọ́ àáfàá wa Abdulrazak Abdul Muhsin Al-Abbad Al-Badri hafizahullahu ibn awliya nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ ìlú wọn kan ni wọ́n jẹ́ pé intan fi ń pè ní àbúyárò àlì kò fẹsẹ̀ rinlẹ̀ wípé ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n gbà wá nínú ìtàn yẹn pé n tó ti sábàbí tí wọ́n fi sọ ní àbúyárò àlì pé ibẹ̀ ni àfáwọ̀ àjẹmọ̀ àbútọ́lì ti báwọn àjẹmújà tó hùn jí wọn kò lára kò sí láìsá muslim dání kò authentic pé ìtàn yẹn wáyé kó rinlẹ̀ bẹ́ẹ̀ kò rinlẹ̀ bẹ́ẹ̀ o kò lálàáfíà so wọ́n ní lina tẹ́kì bí tẹ́sìmíyà ti rasulillahi sallallahu alaihi wa sallam wàhíyá zulhulaifa ìkájà tító pẹ̀lú tẹ́sìmíyà anabiwa muhammad sallallahu alaihi wa sallam onáà ní kí ni o zulhulaifa kámọ̀ níbẹ̀ nínú sọ̀lẹ́fà ṣùgbọ́n máa dáàlìka àwọn àfà wọ́n máa ń mú wá nínú kìtàbù sáré pé nǹkan tí wọ́n ń pè báyìí òun ni àbíyára ni ṣùgbọ́n ẹgbẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ kámọ̀ yìí pé tẹ́síníà yẹn o tẹ́síníà yẹn o gẹ́rù ṣẹlẹ̀ ìyà ara àǹfààní ìjókòó halkọ́tì ilé ìtàn sọ ìmìtì àtikọ́ ní kíláàsì àbá àtìkọ́ ní plan tí a sọ yìí a sọ yìí tá a sọ yìí a dẹ̀ sọ fún yín pé wàyí samuel an abuyaro àbí àbá àkọ́ yìí bọ̀tá a sọ yìí pé tẹ́sán náà ìjẹ́rù sẹ̀rí yà torí pé a fi ìpè ààyè yẹn fi ṣe ibi tá a ti lè mọ̀ sọ ṣùgbọ́n bí alẹ́ nà yẹn bí ibi ìnísìn àwàrí ṣúpẹ́ pẹ̀lú sáàsì tó fún ní mọ́dà tó fẹ́ wọlé àbí àbí ìsáàrì kan tó yẹ lóṣẹ́ ti mọ́dà fún lẹ́yìn mọ́dà tó lè ṣá lẹ́yìn kan pè ní káṣí kí ló alọ kírun tó àǹfààní tó máa ń wà nínú alakọ́t ló ti aksar mímọ́ ìtàlákọ́ ìfúsù àyáàni kọlọ́ọ̀bà àdìkọ́lá kó fún alágbẹ̀yẹ̀ fún pẹ̀lú gọlọ́ọ̀bà ibi náà láti mọ̀ dánu dúró ọ̀rọ̀ hajj ọ̀rọ̀ tó jágò wo a sì wà lórí ẹ̀ títí tí àjì rẹ̀ gòkè fún o tí ó fi wọlé tó a lè tìjẹ̀ dáadáa a lè tìjẹ̀ dáadáa ẹlòmíì wà tó máa lọ sí àjì níbí tí ò sí mọ̀ fún lọ ẹlòmíì wà yóò lọ hajj lọ́dún yìí ọlọ́run ti kọ orúkọ rẹ̀ pé yóò lọ lọ́dún yìí pé ó wà náà jáde ọdún yìí kò sí ìmọ̀ra rẹ̀ kó jọ kó síbẹ̀ àfáàn rẹ̀ rìn ọmọ zálí kàrà lọ ìjà sí ìtọ́nà àbọ̀dá wa wọ́n mọ́ ń ṣe tẹ̀rí guard ìyẹn ni màá fi parí ẹ̀ wọ́n mọ́ ń ṣe tẹ̀rí guide wọ́n wá mọ́ mójútó àwọn alálàájì ní camp lákùrẹ́ ń bí tọ́mà ti wà ní camp wọ́n mójútó wọn gbogbo ẹ̀fẹ́ àríjì àfẹ́ àsìn wọn wọ́n tún wá sìn wọn dé lọ́rùn wọ́n tún sún wọn dé lọ́rùn ní àti kàmú lọ́rùn tó ní wọ́n máa ń lo nígbà yẹn ojú àwọn alálàájì máa ń ráre wọ́n lè lo bíi ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì owó tán kó dání wọ́n ti ná ìlàjì rẹ̀ tán tán tó kó nàìjíríà bọ́dá wa wá tẹ̀lé wọn lọ sí lọ́rùn gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe lọ́dọọdún fẹ́ẹ̀mọ̀ pé ìlọrin tí wọ́n wà tí wọ́n ń ṣètò àmójútó àwọn alálàájì ibẹ̀ ni wọ́n ti sọ fún wọn pé tẹ́ ẹ ti ṣáájú wọn láwọn tó gbàgbà bẹ́ẹ̀ tí wọ́n á ta akitiyan yìí tá a bá tún lè rí yín náà ní mọ́kà á ìṣẹ́ ó rọrùn fún alára jù láti fi pọ̀ Ìlọrin yẹn náà lọ sí apáfọ́ọ̀t wọn ní páfọ́ọ̀tù wọn ní páfọ́ọ̀tù kí ṣe pé wọ́n travel láì ní páfọ́ọ̀tù ó ti yé bí ìkọ̀rọ̀ fáàtì táwọn tẹ̀blíìgì máa ń sọ pé ẹni tó bá ní tẹ́kọ̀ọ́ olùdé sàwọ́dí lẹ́gbàá pápọ̀ kí lọ́ọ́ ní òfin fi jẹ́ bẹ́ẹ̀ o ó ti yé ẹ̀hẹ́n wọ́n mọ̀ máa àwọn tí ò jọra wọn náà fi wéra pé ọlọ́run ọba tó mú ayándémọ́kà tó gàràpá láì gba passport ọlọ́run lè mú ọ̀rọ̀ ṣèṣe tí ẹ̀rọ ọba ní ṣèdé mọ́kà láì gba passport ayan ó wà nù báàgì alálàájì ayan ẹnu aṣọ rẹ tó fi dé airport kò jáde bó o ṣe dé Saudi báyìí tó wọ́n sì fún bàjọ́rà àti pẹ̀rẹ̀rẹ̀rẹ̀ ayan tó gbọ́ láti nàìjíríà ó tún gbé dé sàwùdí ó wọ bàlá àti wọ bàálù kò sí báwọn pé èèyàn o ọgbà pálí o kò sí ó lè dé sàwùdí àgbà pásọ ìgbọ́n pọ̀sibù kò pọ̀sibù nítorí ọjẹ́ kò pọ̀sibù kódà kọjá tẹ́lẹ̀ sí kọ́ńtù kò pọ̀sibù o lè mọ́ gba físà dé but ó níwèé nìyẹn ọ̀ràn yẹn ni. bọ́dá wà yìí Ìlọrin ni wọ́n ti ṣe passport wọ́n lọ láti Ìlọrin wọ́n dẹ̀ sẹ́ni passport rẹ̀ sábùjá pẹ̀lú flight wọ́n dẹ̀ sàn ọjọ́ kejì wọ́n ti dàpadà sí Ìlọrin à ń gbọ́ ń lé wípé wọ́n ti wà ní mọ́kà ní èmi ò believe mi ì believe àtìgbà táwọn gẹ̀gẹ̀ fúnra ń wá pè látọ̀ ṣáà bọ́lá ọmọ ti kọ́ mọ̀ nù o eléyìí tẹ̀sídìpù ló jẹ́ fún ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ilé tí alimami tirimidi tí wọ́n sàjálà nínú súnánù wọn wọn anábìwá muhammad sallallahu alayhi wa sallam sọ wípé alhaaju walimu'tamiru walimujahidu fi sabilillahi yusufu rahman da'ahu fàjàbùhù fàsàlùhù fàtọhù. anábì sallallahu alayhi wa sallam sọ wípé alhaaju walimu'tamiru ẹni tó fi hajj àtẹni lọ ṣe umra àtẹni tó lọ jagun jihad tó dùn ọlọ́run ọba àlùsọ́lá wùfúdù rahman they are the delegates of allah ọlọ́run ọba àlùsọ́lá ló yan sẹ́kàn wọ́n dàáhùn ọlọ́run ọba subhanahu wa ó pè wọ́n fàjàbù wọ́n sì dọ́lọ́run ọba àlùsọ́lá lò ìgbà táwọn náà wá dé hajj àwọn pé ọlọ́run ń ta nù ọlọ́run ti dìde wọn èèyàn lè lówó kọ́lọ̀ náà fi síyàn lọ́kàn wọlọ́ọ̀hì èèyàn lè ní owó kọ́lọ̀ náà fi ájú síyàn lọ́kàn pa kò ní ríro kódà àwọn ohun tí náà five hundred lọ́nu ayé ó ti ní náà two hundred lọ́wọ́ tọ́lọ́wọ̀n ò bá pè é èsì nǹkan tó fẹ́ ṣe so bọ́n ti kọ́nà sí ẹ̀fọ̀ kọ́ ti ti port long tọ́lọ́wọ̀n bá ti pè tó bá ti pè ọ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ kò sí bọ́nà dín wọn ó ti fún ọ ìṣẹ̀lẹ̀ tí wọ́n ṣẹlẹ̀ ní ọdún bá ti hajj ní 2007 tàbí hajj àwọn kọ́ntì kan àwọn airlines tó yẹ kó gbé wọn wọ́n fọ́ọ̀mù wọn lé ní tọ̀pù wọn lé ní tọ̀pù láti wá gbé wọn ìgbà tí wọ́n fi sọ pé àwọn rẹ́dì wọ́n ti fi entry port ní Saudi ní Jeddah bàálù kankan ò lè fò mọ́ àràfá ti pọ̀ túnla àràfá kan tó wá fi mú náà kú ọkọ̀ ọ̀túnla wọ́n ti fi airport ọba kọ́ńtì wọn pẹ́sidẹ̀ntì kọ́ńtì wọn ó wá pe ọba Saudi pé àwọn èèyàn mi wọ́n ti wà stranded o kò sí bàálù tí ó gbé wọn o wọ́n dẹ̀ ti sanwó àmọ́ kọ́ta fẹ́ dá wọ́n náà ti fi airport ọba Saudi dẹ̀ họ́dà wípé tí àwọn tí wọ́n jẹ́ staff tó máa receive wọn kán mọ resume náà lọ́jọ́ yẹn náà kán mọ lọ sí airport báyìí wọ́n sọ yóò kàn staff yẹn wọ́n dẹ̀ lọ sí airport wọ́n dẹ̀ dùn wọ́n dẹ̀ open airport wọ́n dẹ̀ gbé báàlù láti Saudi Saudi Airlines wọ́n gbé flight látọ̀dọ̀ wọn wọ́n sì lọ ó dẹ̀ rọrùn torí pé gbogbo àgbá ńlá ayé Nàìjíríà nìkan náà ni ẹlẹ́yọ̀ tọ́ka àwa nìkan ni wọ́n ó ti dá àmọ̀ Ọ̀yọ́ o Ọ̀ṣun o Kwara o kìnnìkan o Lagos àwa nìkan náà ni kóńkó jáde lé gbogbo àwọn other countries tó kù lágbàáyé wọ́n máa ń wá under the one umbrella of their country name ni kò sẹ́ni kankan tí máa ní kíní kan state kíní kan state kò sí yẹn gbogbo sàdé pátápátá gbogbo country ló ní mọ́tò ló ní mọ́tò hamla tí máa ń gbé àwọn alálàájì wọn nàìjíríà thirty six ní mọ́tò wa fi mẹ́ta sí. Ondo ní Kwara ni Zamfara ní gbogbo stéètì tó wa ni nigeria pátá ló ní bọ́ọ̀sì kọ̀ọ̀kan other country tẹ́ ti Afghanistan tẹ́ ẹ bá tún lọ́la same moto Afghanistan ṣe ní lọ́la ìjẹta yẹn òun náà lẹ́kùn lónìí kò pé méjì so wọ́n wà well coordinated under the banner of their country name shikina so ó rọrùn fún wọn láti make request yẹn. ọba Saudi gbé bàálù kalẹ̀ wọ́n sì wá ìyálìtì wọn ní kọ́ńtì wọn wọ́n sì dá wọn padà wọ́n sì dùn wọn Saudi àárọ̀ ọjọ́ tá à ń lọ sí mùná tá à ń lọ sí mùná gbogbo ẹrù wọn pátápátá iwájú òtẹ́ẹ̀lì ni wọ́n já sí wọn kò sí táìmù fún wọn láti wọlé mọ́ wọn ní wọlé sínú òtẹ́ẹ̀lì pé wọ́n ń bẹ̀rù àwọn security lọ́wọ́ sọ̀rọ̀ àǹdí gbogbo ẹrù yẹn tibọ́ntibọ́n wọ́n dúró sí i wọ́n sì lọ sí wọ́n lọ wọ́n lọ ọjọ́ karùn-ún tá a dé ni wọ́n tó rójú ráì láti mọ wọnú kò sí nǹkan níbi pé dàáhùnmù lọ ọlọ́run ọba ti tàjà làwọn ti àlẹ́yìn tẹ̀ kí báàlú tó fẹ́ agbẹ́yìn kó fọ́ǹbù kó fọkọ̀ ẹ dára fọ́dún àti kọ́ àti pè é rúfin àti àkìlám wọ́jà pàṣẹ sọ ó ti parí so kọ́lọ̀ wo péyàn yẹn fún mọ́ ń gàràfà ọlọ́run ní òun pè ọ́ pé ó gbà twenty twenty six ó ní òun lówó lọ́wọ́ kí ló náà sọ̀rọ̀ kúrò lówó lọ́wọ́ owó lè fún ọlọ́mọ́kà yìí sowó yìí sowó lè fún ọlọ́mọ́kà owó kọ́ lè fún ọ lọ sí àjò kọ́lọ̀ ó pè ọ́ lè fún ọ lọ sí àjò gbogbo ẹni tọ́lọ́run bá ti pè pátápátá lọ́dún láàzì yọlọ ẹni tọ́lọ́run bá ti fún ní ó gàràfà kó tó kú kò lè tọ́lọ̀ bá ti àmì ó ṣe ájì kó tó kú ó lè kú láìjà ó ṣe ájì kó tó kú náà náà ká ní àjúyèlé ká ní rọjá sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ká sì mọ kókó bẹ̀ lọ́run gbogbo bí ó bá ti já sí rọrùn àjọ tó ń dá yẹn àjọ yẹn ó ti pé ni wàá ti jẹ àjọ ọlọ́run ó ṣe gàbádá lọ́nà míì ni tọ́lọ́run sì ní fi dọ̀ọ́lá àmọ́ pápá àbùkù rẹ̀ fún mi abẹ́lọ́run bá subhanahu wa ta'ala gbogbo àwọn tí wọ́n ti sanwó tí wọ́n ti jan pizza gbogbo àwọn tí ó lọ hajj lọ́dún tí ó lọ hajj lọ́dún sanjẹ́ lábẹ́ ti state ọ̀gọ̀rọ̀ wọn ti mọ́ra wọn wọ́n ti sanwó wọlé kò sẹ́ni tí ń tún tún owó sanmọ́ wọ́n ti sanwó wọlé pizza gbogbo ẹ ti ó mọ́ nǹkan ọba àlekọ́lá ó dá ẹ̀mí wọn sí tí wọ́n lọ tí wọ́n bọ̀ tí wọ́n sì rẹ́mi ìdìbò sí lọ ájọ náà kọ́lọ́run kó jọ kó má jẹ́ kí iṣẹ́ arìnrìn kó ba iṣẹ́ náà jẹ́ torí nínú iṣẹ́ tí máa bàjẹ́ tí máa tètè bàjẹ́ nínú iṣẹ́ ìsìn wa iṣẹ́ àjíṣẹ́ kan bẹ̀ iṣẹ́ àjíṣẹ́ kan bẹ̀ gbogbo àwọn èèyàn tẹ́ bá dé káàbà náà ti di kámẹ́rámà gbogbo èèyàn pátá tó ń ṣe karama nínú iṣẹ́ ìjọsìn àwọn èèyàn tó ń ṣe tiktok live iṣẹ́ ìṣèfà ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ bí kí èèyàn fẹ́ ṣe ìfọ́rù rọmọdán kó a gbé fóònù sáájú pé ìfọ́rù ló ń ṣe rẹ̀ àbúfẹ́ yẹn náà fìlà lóru àbúfẹ́ ṣe tìláwà mẹ́ta àbúfẹ́ ṣe tọ́lá kọ̀ pé pé kámẹ́rà àti kámẹ́rà àti kámẹ́rà mo fẹ́ mo fẹ́ fún oníbàárà yìí lówó ní àyà mí yà mí yà mí yà mí. hábà mùsíbà ṣẹ̀tọ́nù wa sọ ọpọlọ yìí di làhálà lákọ̀tàn àbílà ó sọ pọlọ yín bí ń gbá tí ò tẹwà ní mọ́nájì tí ò tẹwà ní bíánù kẹ̀kẹ́ kálukú ti wá di kámẹ́rà má nínú kàábà kámẹ́rà kámẹ́rà kámẹ́rà kámẹ́rà ìgbà tí mo gbọ́ pé sàwọ́dí pé kọ̀ọ̀rọ̀ jáde pé hajj ọdún yìí wọn ní yọ̀ǹda fún ẹnì kankan láti gbé kámẹ́rà inú mi dùn kọ́lọ̀ jẹ́ wórí lò torí pé àwọn nǹkan kan àbọ̀ náà ni ah, ó ba o. ẹlòmíì ó yẹ kó iṣẹ́ rẹ̀ dọ́dọ̀ ọlọ́run ọba àníkọlá ní kókó ni kó dọ́dọ̀ ọlọ́run ọba kó níwé kó wúwo ṣùgbọ́n tí hundred ti wọlé bóyá di rọ́bà kan sẹ́ni ó kó dọ́dọ̀ kan àbí síbí kan torí pé fóònù ti yòrò ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ ládàá ṣẹ́ fóònù ti bàjẹ́ o wàhálà yẹn ha eleven million ń pọ̀ o eleven million ń pọ̀ fún sọmọdé owó kéèyàn tó tu jọ kọ́ pé fóònù tí wọ́n ń tà ní one fifty thousand naira òun ni ó bá sẹ́ eleven million jẹ sẹ́ni kó àmùsẹ́ bá àdì àmùsẹ́ bá àdì nítorí náà ká very very careful pẹ̀lú àjìyítàtú àlùkẹ́bíyà tó ń pè ní àjìyítàtú àzẹ̀kíyà ó sì smartphone full phone ó ti yé ó ní o christmas fúl mọ́sálà sọ́nà wà láàfíà ọ̀nà ọba àdìsọ́lá ilé ìta àdúgbò fún mi gánà sọ́nà sí wa yọmọ lẹ́yìn fáwọn ọmọ ọ̀rọ̀ bàánú ilá mọ́n àtàlọ́ àdìsọ́ sallallahu alaihi wa sallam